tọ́ so ẹ̀sùn mẹ́rin máa gbọ́ lẹ́ẹ̀kan sí i ó ń yẹsẹ́ wò ó ń ṣoògùn kò kírun kò sì jẹ́ ó sì jẹ́ ọ̀tá súnà once a parent is ọ̀tá súnà súnà ó gbàyọ kúrò nínú ẹni tó lè fọmọ ńlọ́kọ̀ọ́ súnà gbàyọ kúrò mbẹ. and like father like son so grandfather ló tún tẹ̀lé òun náà ti wà disqualified the next person tẹ̀sìn dákọ òun ni arákùnrin arábìnrin náà tí wọ́n gọ jẹ́ ọmọ bàbá ọmọ ìyá kan náà unfortunately for this lady àbúrò tó tẹ̀lé ó ti pé sixteen years and the age fún bíbàlágà is fifteen years so ibi age ni ọba ti ní problem ó sì ti bàlágà so tọmọbìnrin bá ti fẹ́ lọ́kọ kí wà àbúrò rẹ̀ ìwọ ni kó o sì wà líyù rẹ̀ bó sì ṣiṣẹ́ náà nì tẹ́ni tó fẹ́fẹ́ bá ti dé sọ ti gbọ́ ẹ má dára yín láàmú àáfàá tó bá mú wá lẹ́yìn ìgbà tẹ́ ti ṣèwádìí tẹ́tí mọ̀ pé èèyàn rẹ ni tẹ́tí mọ̀ pé ẹlẹ́sìn ni it's not like your pap father tẹ̀mọ̀ pé jósù náà ó lẹ́sìn ó níwà ó lẹ́sìn ó níwà tó tẹ̀yìn lọ́rùn ó wà ní mo fi sísítà mi ti ń jẹ́ báyìí mo fi fún ìwọ lágbájá kó o fi ṣaya ọkùnrin náà sọ pé mo gbà á mo fi ṣaya igi ti so kílẹ̀ ń gbé tẹ̀ ń ni àìnímọ̀ ní fìyàjẹ mùsùlùmí ń gbọ́lọ́ ti pé a lè ka tírà àti bọ́ lọ́wọ́ yín àti bọ́ lọ́wọ́ yín àbúrò ọmọ yẹn tó tẹ̀lé ni ó fi lọ́kọ ọ wà qualified olókàn. kò séèyàn wájú mọ́ òun lọ́kàn gbogbo májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin yẹn pé sí lára ọkùnrin ni mùsùlùmí ni ó ti bàlágà ó ní làákàyè ó sì ní the next person ẹ ní ìdí àáfà láti ta kò kan àáfà nígbà tá a bá wá àyàn tì nínú ẹbí ọmọbìnrin yẹn tí ọba sí ló tó kan àfàlà títa ló tó kan rú wa kódà ó lè má kan rú mi torí pé ẹ sí ìlú Ìbàdàn ìlú tẹ́ ẹ bá wà àwọn tó bá jẹ́ àfà ń bẹ́ẹ̀ ló kàn. so lẹ́yìn ẹni tí wọ́n gan jẹ́ ọmọ bàbá ọmọ ìyá tí ọba tún wá sí yẹn fúdi kan tàbó mìíràn ó wá kan ẹni tí wọ́n jọ jẹ́ ọmọ bàbá nìkan in this case bàbá wọn wulẹ̀ fẹ́yàwó mi rogan ní kó tí ọba tó wá sí half brother from the father side ọwọ́ àṣẹ wàá kan ọwọ́ kan. ọmọ tí ọmọ tí ń lọ ọkọ ti bí in this case irú ìyá àwọn ọmọ yìí pẹ̀lú kéèsì ẹ̀ yìí tó jẹ́ pé àwọn ẹbí tiẹ̀ gan àwọn náà pẹ̀lú ọ̀bọ jẹ́ko lórí ẹ̀ àwọn náà sọ pé kóbìnrin yẹn kó ju ẹ̀sìn ilẹ̀ ọkọ ni kó mú I will equally say it now wípé tóbìnrin náà bá fẹ́ lọ lé ọkọ ìyá àwọn ọmọ yìí tó bá fẹ́ rì má rì ọmọ rẹ̀ ọkùnrin yẹn òun ni ó fi ọlọ́kọ. ah Islam mọ̀ rọrùn pọ̀ o sọrí pé ò ní problem ò ní problem kankan. jẹ́ kí ẹni tí ó ta kẹ̀sì ó ta kẹ̀sì lọ́dọ̀ ara rẹ̀ wọn ò lè fi ọlọ́kọ ẹ ń bá ti tako súnà ànábì kò lè fi ọlọ́kọ ọ̀tá ìsìláàmù ló ń tọ̀hún ẹ ti tako súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ ń bá ti gbógun ti kóbìnrin ọwọ́ gẹ̀lì bàbà ọ̀tá ìsìláàmù ni kò lè fọmọ ẹ lọ́kọ mọ́ kò lè fọmọ ẹ lọ́kọ mọ́ so tí ìyá àwọn ọmọ yìí gan bá fẹ́ rì má rì ò nídìí kó sèrà lọ́mọ bẹ àwọn ẹbí rẹ tó wọn tiẹ̀ ní sọ́pọ́ọ̀tì ẹ wọ́n fẹ́ kó padà síbi títí ó ti ta padà ni wọ́n fẹ́ kó padà sọ́dọ̀ ọkọ tí ń tọ́jú léka tí ń lọ lé olóògùn tí ń yẹ nǹkan wò tí ń sọ ẹyọ sí àwúre ní tí wọ́n fẹ́ kó padà sínú wọ́n fẹ́ kó máa rin òhò àwọn ẹbí tiẹ̀ náà wọ́n ti wà disqualified tó bá ní bàbá tó náà sọ̀pọ́tì wọn ó náà ti wà disqualified tó bá ní bàbá bàbá tó náà sọ̀pọ́tì kó padà sọ́dọ̀ ẹni tí ó kò bọ́ ọ́nú ẹ̀sìn lẹ́yìn tó lọ́n ti fà ọ́ yọ ń bẹ̀ ó náà ti wà disqualified. tí wọ́n náà bá wá ní arákùnrin tẹ́gọ̀ jẹ́ full brother tó jẹ́ full brother sí ọ tó bá wà tó lè yọ̀ǹda rẹ̀ yóò yọ̀ǹda rẹ tí ò bá sí arákùnrin rẹ tí ẹgbẹ́jọ́ mọ bàbá tó bá wà yóò yọ̀ǹda rẹ tí ò bá ti sí òun náà ọkàn ọmọ rẹ ọkàn ọmọ rẹ so ọmọ yẹn ọmọ àlùbáríkà ní báyìí iṣẹ́ tí ó ṣe ti wà ńlẹ̀ òun ni ó fi ẹ̀gbọ́n ẹ̀ lọ́kọ òun náà sì ni yóò yọ̀ǹda ìyá rẹ̀ fọkọ tó bá fẹ́ quote me anywhere ntí islam sọ nìyẹn ntí bẹnu tíra islam nìyẹn kìsì táwọn afa kan àwọn wíláwà ní jàǹdàjàǹdà ranu kan tí wọ́n jókòó tí wọ́n mọ̀ ní ẹ àfilágbájá àfilágbájá lọ́kọ kò kàn o kò kàn o. nígbà tí ó bá sí àwọn tẹ́sìn káàlẹ̀ nínú ẹbí rẹ ló tó kàn wọ́n. wọ́n wá ṣe mistake kò dílé ìyá o gbogbo ẹni tí ẹ̀sìn káàlẹ̀ kó lè fọbìnrin lọ́kọ kò kan ìdílé ìyá ẹni tó bá gá sí pé ìyá nìkan ló pa yín pọ̀ kò kan rárá. ṣùgbọ́n Islam ti ẹni tí bàbá àti ìyá pa yín pọ̀ ó ti síwájú ẹni tí bàbá nìkan pa yín pọ̀ lọ gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé bọ̀. so ká tún wá sọ pé o ò ní full brother o ò tún ní half brother from your father side ká tún wá zoom wípé o ò bímọkùnrin. ọwọ́ kan ọ̀nkù ẹ̀ ọkàn ta ni ọ̀nkù rẹ sọmọ ọ̀nkù rẹ amú rẹ ẹni tó jẹ́ arákùnrin bàbá rẹ. tí wọ́n jẹ́ tó jẹ́ full uncle tọ́ náà bá tún mórí légbó tó níbi tí ẹ̀gbọ́n òun lọ lòun náà lọ lórí ọ̀rọ̀ yìí bó fẹ́ sọ̀pọ́tì ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ ó tún wá kan half uncle ní father side tó náà bá tún mórí légbó bẹ́ẹ̀ tó wá disqualified bẹ́ẹ̀ nígbà náà ó wá kan ọmọ full uncle tí ó bá sí àbówà bí aláìsí ó tún wá kan ọmọ half uncle ní father side tí ó bá sí àbówà bí aláìsí nígbà náà mọ́nlá wàlíyàlá ha fàyínà fàyínà lèwálí àwọn alhakim wàlíyù ha mọ́nlá wàlíyù mọ́nlá wàlíyàlàhà fàínà sùlùtọ́n wàlíyùhà haukamakọ́l sallallahu alayhi wa sallam ẹni tí ó bá wá ní wàlíyù kankan ibi tó kún sí náà nù ọmọ ọhún kù ibi tó kún sí nù ẹni tí ó bá ti wá ní ọ̀rọ̀ wá kan ìjọba. lábẹ́ ìjọba àwa rí kóòtù sẹ̀ríà stroke àwọn àfẹ́ẹ̀sìn nínú ìlú àwọn àfẹ́ẹ̀sìn nínú ìlú so èyí tó wà lárọ̀ọ́wọ́tó wa òun ni àfẹ́ẹ̀sìn níbi tó ti ń ṣẹ̀mí tí wọ́n jẹ́ àfáà súnà torí ọ̀pọ̀lọpọ̀ sẹ̀ríà kóòtù tí wọ́n dálẹ̀ wọ̀nyẹn kìkìdá àwọn Súfí ní mẹ́ńbẹ̀ àwọn Súfí ló pọ̀ ńbẹ̀ àwọn ẹlẹ́bọ lóògùn náà lẹ́tùn lọ pàdé ń bẹ̀ so àwọn náà irú kan náà jọ ni wọ́n. so kókó tí mo sọ nìsín ni wípé ọmọbìnrin yìí tí bàbá rẹ̀ ò tí ọkùnrin tó kọ́kọ́ fẹ́ fẹ́ tí bàbá rẹ̀ reject ẹ̀ ọkùnrin yẹn ti marry pẹ̀lẹ́ lómi ọmọ ìwà ń sọ nìsín pé òun ò lè ṣe sìnà tóun òun fẹ́ márì ni ó ti jáde skul sáàtì ó sì ti kọ́ṣẹ́ yanjú kò fẹ́ káyé wọn bàjẹ́ ọlọ́run máa márì by next year tí àwọn bàbá rẹ̀ ò bá túbá lásìkò náà bọ́rọ̀ rẹ̀ bí ó sì lọ tẹ̀sìn káàlẹ̀ lẹ́ti gbọ́hùn. lẹ́ti gbọ́hùn. alọ́ọ̀bánidọ́mọ náà sí yóò ṣe ní ọmọ àlùbáríkà ẹnì yòówù tó bá para sọ pé òun fẹ́ fẹ́ ọlọ́ọ̀bọ ó ṣe wọ́n ní ọ̀rẹ́ ara wọn ẹ má payá lórí èpè òbí unnecessarily ẹ má payá lórí èpè òbí nígbà tó o bá ti hùwà ìdásóbì rẹ tó o sì ṣe wọn bá tó o lè ṣe fún òbí ẹni dáadáa tóbi ẹ bá lọ rè gbé ìwo ìwo ìwo ìwo ẹtu àbò gbé ìwo ẹfọ̀n àbò gbé ìwo ìgalà àbò gbé ìwo màálù lọ́wọ́ tó ní èpè lókù tó wọn ó fi ọṣẹ tó ọba bọ́gẹ́lì bàbá àlẹ́ ni kò múra sí common sense o kó tó délé èpè ó ti jà òun gangan fún ara rẹ̀ insha allah torí kò lẹ́tọ̀ọ́ sí kó fi ọṣẹ pè lórí pọ̀ fẹ́ ṣe tọ́lọ́hùn ẹ sì wá máa ẹ sì á máa fẹ̀rù èpè bà wá. ọlọ́run sì sọ pé òun ò fara mọ́ kẹ́nìkan ó ṣépè àyàfẹ́ ní tí wọ́n bá bò sí. ṣé pé ọmọ ò dọ̀bálẹ̀ fún ilẹ̀ ń fi ṣépè fún kò kúnlẹ̀ lẹ́ ń ṣépè fún ẹ múra ṣépè yín gbà náà ẹ̀sìn ló ní kọ́ mọ́dọ̀bálẹ̀ kọ́ mọ́kúnlẹ̀ fàgbàlagbà ìdọ̀bálẹ̀ kì í ṣe wà ìdọ̀bálẹ̀ kò sì pa ìkà kò pa ìkà tí ń bẹ nínú ìkà. so kò sí ọ̀nà kankan tí àwọn ọmọ yìí fi lẹ́tọ̀ọ́ sí èpè ẹ ń bá wa fi wọ́n ṣépè ọlọ́run ọba lọ́ba tí máa ń gbẹ ìpè wọlé òun ni máa ń gbàdúrà wọlé tó o bá ti ṣépè lórí àbùsí orí ara rẹ ló fi gbé e. mo ti sọ fáwọn èèyàn rí inú mọ́ṣáláṣí wípé nígbà táwọn oṣù fi bá ń fi mí ṣépè torí pé mo pè wọ́n sákìyèsí mo mọ́ wù wọ́n ràn ni nínú èmi àti wọn ta lè pè wá ń jà àwọn lè pè ń jà torí ọlọ́run sọ wípé èpè tóun ó gbà gẹ́gẹ́ bí elépè ṣe ṣẹ́ ó ní àfi kí elépè ò jẹ́ mọ̀zìlúmù ilá mọ̀nzólìmà ilá mọ̀nzólìm tí wọn ò bá ṣàbòsí sí ọ tó o kí èpè mọ́lẹ̀ tó ń ṣe ṣàṣẹmọ́ wọn bá ṣẹmọ níwọ̀n ni torí wọn náà ló forí ara rẹ kó o. ọmọ tó bá jẹ́ áàkù ọmọ tí ó ta òbí ẹ̀ lẹ́nu nígbà tí òbí ẹ̀ pa láṣẹ dáadáa tí òbí ẹ̀ pa láṣẹ ìtẹ̀lé àṣẹ ọlọ́run àti tògìṣẹ́ rẹ̀ tó wá ta òbí ẹ̀ lẹ́nu lòbí lè fi ṣépè lèpè máa jà. àmọ́ nídàkejì ọmọ tí ń tẹ̀lé tọlọ́run tó ń tẹ̀lé tó jíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam tóbi kan wàá fi ṣépè tó lérò wípé èpè lọ́rọ̀ ẹ̀ kàn èpè ò lè mú un èpè kò lè mú un. Yorùbá gan-an tó bí Yorùbá ò ṣe gbádùn tó Yorùbá lọ́rọ̀ kan tí wọ́n máa ń sọ Yorùbá ní ogun ní sinímú ìpè kìí sí níjà Yorùbá gangan sẹ́ bí wọ́n ṣe gbádùn tó torí Yorùbá ò gbádùn tọ́rọ̀ bá di bí ọ̀rọ̀ àkìdá àwọn ò gbádùn àfẹnitọ́lọ̀ ń bá fi súnà kẹ́ nínú Yorùbá ló máa ń gbádùn àwọn gan gbà pé ogun ni máa ń sí ní mú èpè kìí sí ní jà lọ́dọ̀ àwa mùsùlùmí ogun èsì yàn mú èpè èsì yàn jà ẹ̀ńtọ́lọ́ ń bá kọ pé yóò bògùn lọ ní òbògùn lọ. èpè sí ìsíyàn jà ẹ ń bá ṣàbòsí lèpè mọ́ jà. nítorí náà bí ìsìláàmù ṣe yanjú ọ̀rọ̀ yín ni mo ti sọ òun irú ẹ sì bá pàdé nìyẹn lọ́dọ̀ ẹnikẹ́ni tó bá pèrè ẹ̀ ní àáfàá súnà. mo ti ẹ̀fẹ́ make attempt láti interview ọkùnrin yìí gan ṣùgbọ́n tó wà on grandi ó dì bá mi ó jẹ́ nìkan tó ga sí pé tó bá ti gbọ́ pé àáfàá ni yóò pàṣẹ tì mí yóò lóun fẹ́ gbọ́ nǹkan kan kọ́ mọ́ gbọ́ nǹkan kan problem tiẹ̀ nìyẹn so nítorí náà ẹ̀yàn ọmọ ìyàwó nínú Islam arábìnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àná mo tó fẹ́ rán wa létí ó bùkátà sí nǹkan méjì ó bùkátà sí ọkọ tó lẹ́sìn tó gbádùn kò tí ì kọjá ọmọ ogójì ọdún báyìí tó bùkátà sí ọkọ tó lẹ́sìn tó gbádùn. ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ó ń bá èèyàn tajà ni kò sábúrú bí kò náà kó dá ọjà tiẹ̀ gbé kalẹ̀ bí ọba tiẹ̀ tí sì ń lé ọkọ kó sì máa ta ọjà tiẹ̀ torí ọjà tiẹ̀ tí bá ń tà. ìtọ́ máa ẹ̀ ní ẹ̀ yóò ju ti kọ́mọ báyàn ta ọjà lọ kò sí bó sì fẹ́ báyàn tajà tí wọ́n fún ní nǹkan tí yóò yóò gbé pẹ́ẹ́lí. so àlámọ̀rí méjèèjì yẹn ẹni tó bá fẹ́ dá sí i kó kí n gbọ́ kó kí n gbọ́ àwa tá a jẹ́ onísúnà a gbọ́dọ̀ ran arábìnrin lọ́wọ́ torí ẹ̀mí ò léegun obìnrin sì ni pẹ̀lú bí tọ́lọ̀ ti wá ṣàánú ẹ̀dẹ́ yìí tọ́lọ̀ bá lu èmi àtiwọ́ náà láti fi dá sí àánú yẹn àwa náà gbà ládá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fi wá ṣe kòǹgẹ́ dáadáa níparí èpè òbí tó lè mú ọmọ òní ọmọ tó bá jẹ́ ṣẹ̀yàṣẹ̀ bàbá ọmọ burúkú ọmọ tí ò fẹ́ wúlò ọmọ tí ò fẹ́ ṣe dáadáa sóbí ẹ̀ ọmọ tí ò fẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́run àṣẹ òjíṣẹ́ rẹ̀ èyí tí òbí rẹ̀ ń darí ẹ̀ sí irú ọmọ bẹ́ẹ̀ tóbi ẹ̀ bá fún lépè yóò kò lè lórí àmọ́ ọmọ tí ò bá rí bẹ́ẹ̀ e, bí òbí bá firú ọmọ tí ò bá rí bẹ́ẹ̀ ṣe pé òbí ni ó forí ara rẹ̀ kó torí náà ẹni tó ń fi ọmọ rere tó fi ń ṣépè kọlọ̀túbá kí ọlọ́run ọba lè bá bẹ́rí èpè òun kó má bàa padà sí orí rẹ̀ Allah fi wá síkùn gẹ̀ dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.